بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عمدة الأحكام ل آه، الإمام عبد الواحد عبد الله غني المقدسي رحمه الله تعالى ازواج آه، من الاشربه كتاب الاشربه هل سنقرا تلاوه اريد ان افهم حديث الحديث التسعون هذا هذا الثلاث مئة حديث عائشة النبي صلى الله حديث عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم عن, النبي صلى الله عليه وسلم سئل عن البسع فقال كل شر... كل شراب أسكر فهو حرام, حرام. عائشة رضي الله عنها ìyá ń dájú àlebi sọlá alẹ sọlá sọ ilà alẹlùbẹtẹ wọn bí léèrè nípa àwọn tó ń pè ní alùbẹtẹ alùbẹtẹ òun ni nàbíyízu lẹ́ásẹ̀l nàbíyízu lẹ́ásẹ̀l ọtí burúkutu tí wọ́n fi oyin ṣe ọtí burúkutu tí wọ́n fi oyin ṣe òun ló ń pè ní tó wọn á béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sọlá alẹ sọlá ń pè sáà mú òjíṣẹ́ ọlọ́run ní kullu sharabin askar wa haram gbogbo nǹkan mímu yòówù tó bá ti ń pààyàn èèwọ̀ ni èyí tó bá ti mú báyìí ọ̀rọ̀ ní máa ń tó ń sí mọ́ èèwọ̀ ní nǹkan mímu èèwọ̀ òun ní nǹkan mímu yẹn so àní wò pé mébí pínlẹ̀ nǹkan yẹn ń tọ́jú halal ni al-asal halal halal ń ṣàràbù ẹ̀tọ́ ni kéèyàn mú. ما تما بيتي على ما تي تجا تو عم طاي اه في ديوانيه امم في ديوانيه الحديث الحادي والتسعون بعد ثلاثمائة حديث الطري نايتوان حديث عبد الله بن عباس رضي الله عنهما قال بلغ عمر رضي الله عنه ان فلان باع خمرا قال قتل الله قاتل الله فلانا قاتل الله فلانا ألم يعلم أن رسول الله صلى الله عليه وسلم قال لعن الله اليهود حرمت عليهم الشحوم وجملوها فباعوها قال لي آه، عفا عبد الله بن عباس رضي الله عنهما ونبلغ عمره وديتي با أنا كي أن فلانا هذا جل بجاني باع خمرا أتعطي ها وقال أو أصحابي قاتل الله فلانا يبين ولو قم جت لجاو ألم يعلم أن رسول الله صلى الله عليه وسلم في أن يوم كل صلاة صلاة قاتل الله اليهود àní ibi dandan ọlọ́run ìbí jìnnà sí kí ọlọ́run kọ́ máa jẹ́ káwọn yahudi onísọ́kọ́ ọlọ́run bá yahudi jà ó kọ́ọ̀tà láti mọ́ ọ́nà láàánú bá àdàhùnmú lọ́hù àwọn rahmatẹ̀ ibi dandan ọlọ́run kọ́ máa jẹ́ káwọn yahudi tó ṣe pé ọ̀rùn ìmọ̀tà àléhìn ṣòfò ọ̀rá wọ́n ṣe léwọ̀ fún wọn wọ́n sọ̀rọ̀ léwọ̀ fún wọn. فجملوا فجملوها فباعوها ما بالا سكنوا ما في ما في نصصة ما بالا وانت رايا so wọ́n ní ta àdéhùn ni wọ́n tọ́ fẹ́ máa sọ fún wa ni pé ọ̀rọ̀ dé ti gbọ́ pé ìyàwó ọmọ òtọ́jà láti àwọn mùsùlùmí pé ọkùnrin kan ń dọ́gbọ́n àrékèrèké láti máa lo ọtí ṣùgbọ́n kò mú ọ. ọmú ọ wọn fẹẹ máa lò ìbáǹtà eléyìí àni hílà tó jẹ haram àwọn ni ti fẹ irú ìpè tá ànájú ṣẹlẹ̀ àwọn ìyàwó tó ti wọn dọ́gbọ́n àrékèrèké àti ká jẹ haram àádọ́gbọ́n sọ ọ di ẹ̀tọ́ yóò fa ègún fún Um, wọ́n níbi eh, ọ̀rá tá a gbà lérò òun níbi ọ̀rá ẹran ọ̀rá ẹran ẹlẹ́dẹ̀ sọ kọ́ra ní ìwọ ló tẹ̀ jẹ́ fáwọn tẹ́lẹ̀ wọ́n ò á máa lò ó pẹ̀ kèrèkè wọ́n á chẹ́ǹjì ọ̀rá ní wọ́n yọ wọ́n yọ ọ̀rá yẹn wọ́n bá ń ta wọ́n rẹ̀ wọ́n tún ọlọ́run. wọn sì mọ̀ fara wọn làwọn ń tàn. sọ alimuhim ọtí èèwọ̀ ni ká ṣe ká ṣe kátàkárà pẹ̀lú ẹ̀ àti gbọ́dọ̀ lò lọ́nà yóò torí ọgbà wa ọtí èèwọ̀ sí ni ká dọ́gbọ̀n ti ẹni tí bá ń lọ ta ọtí láti sìn lọ tó jẹ jẹun tí ń bá yẹn ló jẹ púpọ̀ jù gbogbo bí wọ́n àwọn tí ń ta ẹlẹ́rìn dòdò ni wọ́n tún fi kíni oní kékeré báyìí wọ́n tún fi kù tó sì tún ti ń tà dáadáa ẹ̀rí wọ́n tún fi sìgá pé ọ̀fọ̀ ti kù ẹni ọba ta ọtí ó ti jà àwọn yòówù jù ọlọ́rọ̀ ẹran nìyí ọ̀rọ̀ ẹran ẹlẹ́dẹ̀ tí wọ́n ti léwọ̀ fún wọn lọ yọ wọn bá ń tà wọn ní owó rẹ̀ jẹ wọn fi ń dọ́gbọ́n gbogbo wo yóò tó bá ti gbé wà láyé yìí owó rẹ̀ ló ìwọ̀lẹ̀ sọ a gbọ́dọ̀ débi nǹkan yẹn lọ́nà yóò tàbí atọ́ olùwẹ̀sẹ̀ ìlú làhà àṣà mọ́lùmọ́kọ̀sì àtẹ̀gùntà àtọ̀dẹ́bí nǹkan ìdájọ́ ohun bíi tá ń lọ náà lòun náà ní. كتاب اللباس أقول لباس أيوة الحديث الثاني وتسعون على ثلاثمائة حديث كريم مايت تو حديث عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلبس الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه lámúyẹlì lásù nítorí pé yàtọ̀ ń bẹ láàrin làbásà àti làbísà tàbá ní làbásà lèmọ́nà àlátọ̀ orúkọ nìyẹn ọ̀nàdọ́rì wọn ò sì papọ̀ ìyẹlì bísù lélẹ̀ ni ọba adẹ́dà sọ wípé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ọlọ́run tó sọ ń bò mí pé. ولا تلبسوا الحق بالباطل وتقتموا الحق وأنتم تعلمون لبسانين طبعا تدي لبسة أو وصانين لبسة يعني باسو مداري وأتمادي ويفي سلاة لا نعم بجيزي إذا جاء لبسة أو فاعل يفعل هو صنق به عمر بن الخطاب رضي الله عنه ونجد كلام صلى الله عليه وآله وسلم فقيل لا تلبسوا الحرير بدو آه، صعمه فإنه من لبسه في الدنيا من طريقة أن طبع عليه لم يلبسه في الآخرة ونيو يعني ونجو من دار القيامة من طريقة الجزاء من جنس العمل هو بني يعني في كجبه قبل عوانه عاقب بحرمانه أنا بعد كان جوكا كوكون كون توتو هذه الجالية فلو كان كان حالي جو طولوا الحديث الثالث والتسعون بعد ثلاثمائة حديث التري لا التري حديث التري لا التري حديث حذيفة بن اليماني رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تلبسوا الأحرير ولا الديباج ولا ولا تشربوا في الأياس في آنية الذهب في آنية في آنية الذهب والفضة ولا تأكلوا ولا تأكلوا في صحافهما فإنها لهم في الدنيا ولكم في الآخرة طلع لي حديث الطريق لا الطريق حديث حذيفة بن اليمان رضي الله عنه <clears throat> المقبول بسأله صلى الله عليه وسلم في سبايك لا تلبس الحريرة عصانا أي واو ولا الديباج أساسا كل ساسي جبنا لا تقول لي أقول واو نعم أقول واو ولا تشربوا في آلية الذهب والفضة هذا ولو موكو أتجابوا nínú gbá góòlù àti sílífà ẹ gbọ́dọ̀ mu wàrà ẹ gbọ́dọ̀ mu tíì nínú ẹ ẹ gbọ́dọ̀ mu mi lásán nínú ẹ gbọ́dọ̀ mu kókó mbẹ wala ta'kulu fi zihafihima fi sihafihima ẹ gbọ́dọ̀ jẹun nínú àwo góòlù àtàwọn sílífà fa innaha lahum fi dunya nítorí pé àwọn àwo yẹn ẹ jẹ táwọn káfíìrì láyé àfihàn fi áhìọ ó dẹ̀ jẹ́ káyé mùsùlùmí níjọ́ gbìndà àlùkìyàwó tó ká ní sòrò ká má tọ́jú káfíìrì rí lọ ní ọjọ́ gbìndà àlùkìyàwó àti ìwọ òun lọ jẹ́ káwọ́ sọ àárín àtàsọ tí wọ́n ṣe ọ̀nà ìdìbò tó kí tí wọ́n dé sáyẹn tó kí sí lórí fọkùnrin ìlérí àtọ́jọ́ sì wá ń nìyí ọwọ́ àná ọ̀rọ̀ ẹni ọba wọ̀ ọ́ àti pé ó sì lẹ́tọ̀ọ́ fóbìnrin láti wọ ọ̀sà nítorí fáwọn ilé wọn lẹ́tọ̀ọ́ sí abẹ́ wọn ní bùkátà sí ọ̀ṣọ́ tí wọ́n máa ṣe fọ́kọ wọn ó lẹ́tọ̀ọ́ fóbìnrin ìwọ ni fọkùnrin bákan náà ìwọ ni ká jẹ ká mu nínú àwo gold àti silver àti gbára fọkùnrin àti obìnrin ni wọn náà ká fèrè àwọn ọlọ́ọ̀ni láyé àwọn mùsùlùmí wọn ní jẹ́ ìgbìndàlọ́kẹ́yà wọn ìdí pàtàkì ni òun alẹ́ sọlá sàlámù wa láti gba ìdí tààfin nílò nìyí bákan náà àwọn ìlànà àwọn tó fi lè pàbà pé jíjẹ mímu àti gbogbo ohun yóò dábàá tó fẹ́ fi jẹ kì í sọ kọ́lá òbí mi fi jẹun ọkà kì í bọ́wọ́ ni ìmọ̀ ọkà jókòó lé ọkà fi ṣe bàtà ni mo fi ṣe fìlà ni ẹ̀dùkẹ́ ti rẹ̀ gbogbo àti kó síbẹ̀ nítorí pé wọ́n ní ọ mo ti jẹ̀rí mo wá mi ń bá bí àtàbí ìrìnlẹ̀ gàlì wọ́n fẹ́ sọ̀rọ̀ ohun tó kọ́ mọ̀ jù ìyá ọ̀rọ̀ bàdé la tó ní ìnàlẹ̀ tí ìrìnlẹ̀ yàtọ̀ lónìí àbọ̀ alẹ́ ní ẹ̀ta àwọn olùmọ̀ tó wọ ọmọ òrukàn tó ń jẹ lásán máa fi ra ẹlòmílẹ̀ lọ fowó ọmọ òrukàn kọ́lé ìmọ̀n tó tó kọ́ mọ̀ kan lè fowó yà sí nǹkan ìjẹun wọ́n yé ẹ̀ ọ̀bá ní yà kúrú náà fi bọ́tọ̀ ní ìhìn náírà وسيصلون سعيرا مكان إلي آه. سا سا آه، بيرا علو دا علو جول علو جول سرينيا أتواصل أنا في حرام لي جول أنا اللي فوق يا دكتور لا تجيب ما من كان كل أقوم إلى الحديث الرابع والتسعون بعد 300 حديث 394 حديث عمر بن الخطاب رضي الله عنه بلا بلا جميلين يا أفضل يا قال ما من بذمة في سنته حمراء أحسن من رسول الله صلى الله حديث البراء بن عازب حديث السري اللي هي تنفضل تري ما زفاف الغامية أني البراء بن عازب أني ما رأيت من ذي لمة في حلة من غير كان تلوري لانه ها تواوا نوشو ها فصلنا واقفة أحمراء فجر شفوفة

صلى الله عليه وسلم ليس بالقصير ليس نكوكور ليس ẹnìkankan àṣé ọlọ́tọ̀ àlèwọ̀sọ pupa ṣùgbọ́n kò ní jẹ́ pupa fò pupa tó fẹ́ dúdú yẹn kò gbọ́dọ̀ jẹ́ fò Mm. Mm wọ́n rí nípa tí wọ́n ń ṣàlàyé ìbùnú kọ́yè mo ti sọ wọ́n lè tó ní ṣèbára ṣèbára pàtẹ́lì ìdí ní dúdú ní dúdú tí máa ń tí máa ń tà ẹ̀ dọ̀là ẹ̀ ni kankan yẹn oní oní dúdú òun lè tó pé fi àlámù àmọ́ àmì pupa ń bẹ lára wọ́n ní òun ni òun ń pè ní sáwùbọ̀ ṣèbára aṣọ tó nílà lára àlámù bíi. Eh, àmì white tó máa ń bẹ̀rẹ̀ ara ó fi pupa àti funfun. Eh, ẹ̀rí dúdú dẹ́ wà lára rẹ̀ wọ́n ní pupa yìí gẹ́gẹ́ bí Ibn Qayyim alayhi rahmatullah ṣe sọ kìí ṣe pupa tí pure pure red òdìtẹ́ egún nìyẹn o ẹsẹ̀ ló rẹ̀ là ń sọ bákan náà ìtọ́ka ń bẹ lórí kíni wọn eh, lè jẹ́ kí wọ́n máa kú lórí tí ó fi dé gbogbo ẹ̀gbẹ́ torí pé ẹwà mẹ́mbẹ́ hmm, ìmọ̀ ọ̀dọ̀ bá ti ní tọ́jú rẹ̀ wọ́n máa lọ gé dànù ni wọ́n bá filẹ̀ tí ó dàbí ohun wèrè wọ́n máa gé dànù ni ẹwà wà ń bẹ́ àkọ́kọ́ sì tó wà ń bẹ́ èyí tí ó kàtìkàtì táwọn ọ̀dọ́ ń ṣe mítìn tí wọ́n gé kan fi kan lẹ̀ kọ́ záwọn náà ń pèlè

kòkòrò rẹ̀ náà sì kìí sí fógún jù kòkòrò jù wọ́n ní kí èèyàn da ẹlẹ́dàá kó dòrí kí èèyàn ti pọ́ sí èsì àmì ni pé èèyàn náà fẹ́ dà níwà èèyàn fẹ́ dà níwà àdéhùn owó ló tó wá kàn lọ́dọ̀ sí èyí sàdéhùn ọmọ bàárà ni wọ́n ti gbáde sí ọmọ òbí fẹ́jẹ̀ kan nìyẹn. فعليه عمر بن الخطاب رضي الله عنه النبي صلى الله عليه وسلم نهى عن لبس الحرير إلا هكذا شو قال عن من به؟ هذا عقل عقل نعم فأنا طيب، البراء بن عازب بن رضي الله عنه أن أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع ونهاني عن عن السبع ومن كلام أوقع على فمجي وده قامجي فوا أمرنا بعيادة المريض أقاقنا لها أوقع على ذلك على بيك طبعا كانوا بيقول واتباع الجمال نعم هذه تليه وكده بوجه والتشميت لعاطف العاطف أن يكون في توسع الحمد لله فأنا صحيح الحمد لله وإجرار القسم أول ما قسم أن تبرع تلقيت ما فلان برع ولو فمن جعروني كيوانا واسي برع يندادا ọ̀rá ń jẹ fún tòótọ́ àbí gbogbo ń jẹ fún. àti kí ẹ sàtìlẹ́yìn fẹ́ni tó àṣàbò sí fún. ẹni bá ti pè yàn fápèjẹ ká dá lóhùn. ìmọ̀ fún sálámù ká àwọn méjèèjì kánú sọlá sọlá ń pa wá láṣẹ rẹ̀ rèé. ونهانا أن هواتم أو تخطم بالذهب. إيه وقت تواقف وعليها يعني لو كاغولو

so nǹkan ẹ̀gùn aláṣọ àárín nǹkan ẹ̀gùn tí wọ́n ṣe láti di aṣọ àárín tí ó sì tìmùtìmù àárín fúnlá sábà tó kọ̀ fún wa nípa ilé yẹn náà. wàá nílẹ̀ ẹ̀kọ́ sí. ẹ̀ẹ́dẹ̀kọ́ sí olùkọ́ fún wa nípa aṣọ oní aṣọ oní dídán òun náà fẹ́ dàbí àárín torí wọ́n máa ń mú lára kòkòrò ni àwọn kòkòrò kájú bá ń kọ mẹ̀nàmẹ̀nà báyìí irú aṣọ ni ànúṣọlá sọ̀rọ̀ tó kọ̀ fún wa nípa rẹ̀. aṣọ ààrẹ gẹ́gẹ́ kẹwàá gbọ́dọ̀ wọ̀. wàlẹ̀sẹ̀bọ̀rọ̀kì. wàlẹ̀sẹ̀bọ̀rọ̀kì. ohun èyí tó kì tó ti kì nínú èyí tó dé sáyìn náà tó ní sẹ̀bọ̀rọ̀kì àti dìbàjì èyí tí wọ́n ṣe sẹ́sìn náà tó lòun náà wọ́n sún mọ́ra àwọn méjèèjì tí wọ́n ṣiṣẹ́ sí wọ́n sọ̀nà sí tí wọ́n wá sí jìgbìnì ògbóró eléyìí ìṣẹ́ ọlọ́run làgbọ́dọ̀ kékeré àgbọ̀dọ̀ ló àgbọ̀dọ̀ ló nítorí pé gbogbo orúfẹ́ àwọn nǹkan wọ̀nyí yóò máa pinnu lọ síbi àtàrà wọlé ayọ̀pọ̀rọ̀ àti rírọ̀ tó ṣe pé ó lè fà á téèyàn kan máa sùn kalẹ̀ tí wọ́n máa fi ìfẹ́ ká sọ mi yọ bàjẹ́ Hmm, ọkùnrin kẹ̀dẹ̀ rèé abiná má lo kinní wọ̀nyí ọkùnrin rèé àwọn tá a fẹ́ lọ́dọ̀ rẹ̀ ní nishaq kó jí pépé kìí sí kó máa ṣe kọ̀lẹ̀ kọ̀gẹ̀rẹ̀ láà àti kó kó kó le kó fi lè jẹun tó ṣe wípé ọ̀pàlẹ̀ mọ́ láti lè ṣe ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn tí ó fi dáàbò bẹ̀ sí dáàbò bo ibi tọ́wọ́ àti ìlú ẹ̀ náà náà wọ́n á tún aṣọ sí lára káàkiri hadith yìí nù gàdáyà á máa mú bẹ́ẹ̀ ni pé a fẹ́ ká máa lọ sí aláàárẹ̀ o lọ́wọ́ á tún jẹ́ dandan gan tọ́ba ti pọ́ inú fámìlì lọ́wọ́ bí ìyá àti bàbá èèyàn torí àìlọ àwọn ọ̀bàjẹ́ tó pọ̀ lọ́mọ àgórí ẹ̀ adúlẹ́ká tẹ̀lé òkú lébòjì láti lọ kírun sùn láti bò mọ́lẹ̀ ni ṣe dáwà tí láwọn èèyàn tó tó gbogbo aráàlú ò lè lọ kọ́ máa ṣe pé òkú ò tún gorí òkú gbogbo ilẹ̀ gbọ́dọ̀ wá kí n sókù ìlà kí ló dé ọ̀rọ̀ tí yẹn bá ní sóró tó kí n sùdà tán fi sí ọmọ àgbà kìlọ̀ tọ́ bákan náà ẹni tó ṣe alhamdulilayi nígbà tó ṣe káka bá ló ń pè alhamdulilah dandan ni tí ó fi dẹ́lẹ̀ kẹta lẹ́yìn ẹlẹ́kẹta lọ́sọ̀ pé ṣàfáàkàlà ẹ̀ ẹ̀ ẹ̀ ń ta mọ́tò kàtà fẹ́ fi ọ́. ṣàfàkàlà ó wù sí bẹ́ẹ̀ ọlọ́run ó jẹ́ ọgbádùn torí eléyìí ti kó ní sísí ni tó bákan náà ẹni ọba búra lọ́dún èèyàn wípé anẹ́sìk ní báyìí fún mi à ọ̀dà kájọ̀bọ̀ àyàn ọ̀dà ọkàn rẹ̀ fi lè ṣètò hmm, yẹn kò lè na sí yẹn kò lè àwọn èèyàn sì ń ti aburú dànù ni àti àtìlẹ́yìn almazlum ẹni tá a sàbòsí fún àti ikú ẹni tó bomi sínú àkéèyàn kò lọ́wọ́ lókè sókè ọ̀gbọ̀dọ̀ dá láàmú mọ́ wọ́n bá pèèyàn sápèjẹ ká dárúkọ bàbá àjẹ́ tìyàwó tí ọba ti sí pé wọ́n gbé fèrè síbẹ̀ àbí wọ́n gbé lù bẹ́ẹ̀ wọ́n gbé lù bẹ́ẹ̀ àbí wọ́n gbé léré wọ́n pè rẹ̀ bẹ́ẹ̀ tí ọba ti tí gbogbo eléyìí níbẹ̀ tó bẹ́ẹ̀ fi fáwọn obìnrin bọ́ sí òhun bẹ́ẹ̀ àbí wọ́n ṣe ọ̀sẹ̀ láti pẹ̀lú ẹ̀ wá dàpọ̀ ọ̀sùn tó ilé máa jẹ́ pé wọ́n tó fẹ́ ká fún sálámà sálámà mùsùlùmí tó ń ní ìpè àlàáfíà ni wọ́n sì jẹ́ àdírẹ́sì ìfẹ́ àti ìjọba ya ọkùnrin gbọ́dọ̀ lo ká gold aráàmù ni àgbọ̀dọ̀ fi gba sílífà mi àmì àtúbọ̀dọ̀ fi ṣe nǹkan mi àti tá a bá fẹ́ lò fún nǹkan ìjà ló kù wọn kàn ní àwọn aṣọ tá a rí yẹn àgọ́dọ̀ lò àdéhùn ló tó kẹwàá. níjẹ́ mi àgbẹ̀ káàdì ìtàgbẹ́ láàrin àbá ẹ̀ jáwé ọkùnrin ẹ̀sìn kan bí ọ̀fẹ́ sílẹ̀ yẹn lọ́fẹ́ yàgbẹ́ láàrin àbá. lẹ́yìn ọkùnrin àbí ọmọ ọmọ ọgbọ́n ìfọ̀tọ̀. حديث عبد الله بن عمر الحديث السابع والتسعون بعد ثلاثمائة أن رسول الله صلى الله عليه وسلم اصطلح خاتما من ذهب فكان يجعل خصه في باطن خصه إذا لبسه فصنع الناس مثل ذلك ثم إنه جلس على المولى من ذلك فنزعه وقال إني كنت ألبس هذا الخاتم وأجعلوا أكثره بالذات فرمى به ثم قال والله لا ألبسه أبدا قال عبد الله بن عمر رضي الله عنه لا يجد سلام صلى الله عليه وسلم صنع خاتما من ذهب أوسيو كاكا not to be good فكان يجعل فصله في باطن كفه إذا لبسه níbi tí máa ń nílà rẹ̀ àárín ọwọ́ rẹ̀ ló gbé sí فصنع الناس مثل ذلك أو يلا سروقا ثم إنه جلس على المنبر من بعد ذلك عن رسول الله صلى الله عليه وسلم من بعده فنزعه أصلا كان يلوني فقال وصلت إني كنت ألبس هذا الخاتم إذا نزم وكايكل وأجعل فصه من داخل إبيا نوري إنوني مجلسي بتي تلتمان كراماني فرمى به وكان جوكايا نوني ثم قال وأتريك والله لا ألبسه أبدا وني من هو ملايين ونبذ الناس خواتيمهم وبعدنا بسوا كعوانا ها إنه لا بد من في سواء سورة كلام إنه حديث أساسك ألوكا إنه أشعر كان صلى الله عليه وسلم حديث يعني قد جاسي ibi ẹnu rẹ̀ tí máa ń papọ̀ rẹ̀ ẹ̀kọ́ kọ́ wà níbi àtẹ́lẹwọ́ nínú nítorí àwọn ìdọ̀tí ọ̀ràn àgàgà kí ló ń kọ́ rẹ̀ ikọ̀ ọlọ́run tó bá wà níbẹ̀ àti pé kéèyàn lò ká gold ọlẹ́tọ̀ fọkùnrin tẹ́lẹ̀ kọ́kọ́ di pé wọ́n padà parẹ́ pé àgbọ̀dọ̀ lọ́wọ́ òdélé yìí ti túmọ̀ pé òun tó fẹ̀tọ́ ní tẹ́lẹ̀ sanásọ̀lá sọlá tó jẹ́ oyè gbogbo ayé pé ọkùnrin àgbọ̀dọ̀ lò ká gold wọn ìwọ wá ní ká ló ka góòlù fọkùnrin tó yíyọ tí àwọn sọlá sọlá yóò ka góòlù tó sọ nìyẹn eh, tó sọ pé mi níwọ̀ láyé ló fi pé ìwọ títa yàrá yìí ni wọn ni àtúndì àjùlọ láti bẹ fáwọn sàbẹ eh, bí wọn fi ń sáré má kọ sàbẹ ní sọlá rẹ sọlá nígbà eh, tá nínú yìí yóò ka lọ́wọ́ báyìí ní wákàtí yẹn làwọn náà sáré yọ tọ̀tọ̀ tó àti pé a máa ń lò fún ìyàní àwọn nǹkan tí ọba á dùn dáadáa tó bí ìgbẹ́ bí ìtọ̀ a máa fi tábà wọ́n yà àdéhùn yàtọ̀ ní nígbà tó mọ̀ pé aláàgbàdàn lọ bá gold àti àdéhùn ní pípọ̀ náà àwọn ètò lásìkò yìí àdéhùn ọmọ òyìn ọlágbára káàrí kàlásìgbà wọ́n ní wọ́n lè jí sálọ́nsọ́lá àlọ́sọ́lá náà á ń lo ilẹ̀ hakala ọ̀là àgbàdo wọn sọ̀rọ̀ àfihàn bá báyìí wọn wọ́n rọ́fà lánà ẹ̀sọ́ lọ́lọ́hì ìsìbàáyìí ẹ̀sàbà bàtà wọn ní ìtọ́ òjíṣẹ́ ọlọ́run wa ní ìka rẹ̀ méjì pé kò gbọdọ̀ jù ká méjì lọ ìka fábẹ́ láti kà á wọ́n yẹn la lè fi aṣọ àrùn ta lè fi síbi aṣọ wa ìmọ̀ mùsùlùmí wọn lè sọ ọlọ́kọ̀ nípa lóṣù láyò aṣọ àrùn ilẹ̀ àmọ́ òdì àìsíbà àìsí àfihàn tí ò ní jọmọ níka méjì lọ́wọ́ sàlàsì àbí mẹ́ta. àwọn àǹfà àti mẹ́rin gbogbo ń tálọ̀ lọ́rọ̀ jù báyìí lọ tá a fi sìgá sọ wa ọdún wọn ni wọ́n máa ń lò fáwọn ìtọ́jú kọ̀ọ̀kan bí ẹni tó bá ní híkà na híkà yẹn àwọn ní bí púrọ̀pùrọ̀ bí kòkòrò àwọn ló ṣe kàn náà ṣe àwọn bí ilé ìlú kan جميعا إيه، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك